wàhálà pdp ń le sí i àwọn gómìnà márùn-ún tún dẹ́yẹ sí àtìkù kò sẹ́ni tó gba òpópónà lugard tó wà níkòyí lérékùṣù èkó lọ́hùn-ún níbi tí ọ́fíìsì èèkan olóṣèlú ìlú èkó tó ti fìgbà kan jẹ́ igbákejì alága ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp olóyè bọ̀dé george kọjá láàárọ̀ ọjọ́ àìkú sunday ogúnjọ́ oṣù yìí tí kò ní mọ̀ pé ètò àti ayẹyẹ pàtàkì kan ń lọ lọ́wọ́ níbẹ̀ báwọn ọlọ́pàá sì ṣe dúró wámúwámú sí tìbútò òró ọ̀nà náà fi hàn pé àfàìmọ̀ lọ̀rọ̀ náà kò ní ní tàwọn àlejò pàtàkì àtàwọn aláṣẹ ìlú nínú àríyá náà kò ṣẹ̀yìn ìpàdé pàtàkì kan tó wáyé láàrin àwọn gómìnà ìpínlẹ̀ márùn-ún tínú tí wọ́n ń jẹ́ G5 tí wọ́n ya ara wọn sọ́tọ̀ pé àwọn kò ní í bá olùdíje sípò ààrẹ lórúkọ ẹgbẹ́ PDP Àtíkù Abubakar ṣe tí kò bá yọ alága ẹgbẹ́ náà Iyọ Ṣááyù kó sì fi ẹlòmíín tó wá láti ìhà gúúsù orílẹ̀-èdè yìí rọ́pò rẹ̀ gẹ́gẹ́ bí àdéhùn tí wọ́n jọ ṣe àwọn gómìnà ọ̀hún ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Rivers Iyesan Wike ti ìpínlẹ̀ Benue Samuel Ortom gómìnà ìpínlẹ̀ Enugu ifeanyi iguayi àti gómìnà ìpínlẹ̀ abia victor ipeasu lára àwọn míì tí wọ́n faramọ́ ìpinnu àwọn gómìnà márùn-ún yìí tí wọ́n sì pèsè sípàdé náà ni gómìnà ìpínlẹ̀ ondo tẹ́lẹ̀ rí olúṣẹ́gun mímíkò ti èkìtì tẹ́lẹ̀ rí ayọ̀délé fáyọ̀ṣe ti cross river nígbà kan donald duke àtàwọn èèkàn èèkàn ẹgbẹ́ pdp láti ìhà gúúsù lọ́hùn-ún igbákejì alága àpapọ̀ ẹgbẹ́ náà tẹ́lẹ̀ rí olóyè ọlábọ̀dé george ló gbà wọ́n lálejò òtẹ́ẹ̀lì southern sun ìyẹn ìkòyí òtẹ́ẹ̀lì àtijọ́ nípàdé náà ti wáyé tijó tayọ̀ làwọn èrò rẹpẹtẹ náà fi ń gbádùn ara wọn ọ̀pọ̀ ló wọṣọ ẹgbẹ́jọdá tí wọ́n sì dé fìlà bentigọ́ọ̀ tí wọ́n yàwòrán àti àkọlé tí olùdíje kálukú ń ṣàtìlẹ́yìn fún sára rẹ̀ lópin ìpàdé náà nígbà tí wọ́n parí ìpàdé àtìlẹ̀kùnmọ́rí ṣe wọn ní gbọ̀ngàn àpérò kan tó wà lókè òtẹ́ẹ̀lì southern sun ọ̀hún àwọn gómìnà yìí láwọn ò fẹ́ báwọn oníròyìn sọ̀rọ̀ níṣe ni wọ́n yan kọjá níwájú ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn oníròyìn tí wọ́n ti ń dúró dè wọ́n nísàlẹ̀ pẹ̀lú kámẹ́rà àti gègé wọn bó tilẹ̀ jẹ́ pé tẹ̀rín tọ̀yàyà làwọn gómìnà náà fi ń kí ara wọn àtàwọn àlejò míì tí wọ́n ti ń rosẹ̀ dè wọ́n ohun tó kọ́kọ́ mú ìfura dání ni pé bí wọ́n ṣe ń lọ tí wọ́n ń bọ̀ nísàlẹ̀ òtẹ́ẹ̀lì térò fọ́fọ́ ọ̀hún orin pepper dem bọ́láńlé pepper dem o àti orin bùgá wọn táwọn olótẹ́ẹ̀lì ń gbé sí i lábẹ́nú ta sétí wíkẹ́ gómìnà ìpè asù ló fọwọ́ tọ́ ọ láti pe àkíyèsí ẹ̀ sórin ọ̀hún bẹ́ẹ̀ ni wíkẹ́ rẹ́rìn-ín ó gbàjọ bó ṣe ń rìn lọ tó sì ń gapá láti fàmì hàn pé òun ń bùgá wọn lẹ́yìn èyí ni wọ́n bẹ̀rẹ̀ sí bára wọn ya fọ́tò lóríṣiríṣi àwọn gómìnà márùn-ún ọ̀hún ló kọ́kọ́ ya fọ́tò gbogbo wọn ló dé fìlà kẹtẹ irú èyí táwọn èèyàn máa ń dé lẹ́kọ̀ọ́ àwọn yòókù náà ya fọ́tò ẹ̀yìn èyí ni gbogbo wọn kó sínú bọ́ọ̀sì dúdú kan ṣoṣo tó ti ń dúró dè wọ́n wọn kọrí sọ́fíìsì Bọ̀dé George táwọn èrò pitimu náà wà àwọn ọkọ̀ ẹ̀ṣọ́ aláàbò àtàwọn ọlọ́pàá rẹpẹtẹ sì tẹ̀lé wọn ariwo ńlá làwọn èrò náà fi kí wọn káàbọ̀ bí wọ́n ṣe ń bọ́lẹ̀ nínú ọkọ̀ lọ́kọ̀ọ̀kan bẹ́ẹ̀ làwọn èèyàn ń dà gìrọ́gìrọ́ láti fojú gan ni wọn bí wọ́n ṣe ń lọ sórí ìjókòó tí wọ́n ti pèsè dè wọ́n lábẹ́ kanopi kan lágbàlá ọ́fíìsì ọ̀hún lẹ́yìn tí Bọ̀dé George ti pàrọwà pé káwọn èrò náà sinmi ariwo bó tilẹ̀ jẹ́ pé ariwo náà kò fi bẹ́ẹ̀ rọlẹ̀ Olúṣẹ́gun Mímíkò ni wọ́n fún ní máikrófóòmù láti báwọn èèyàn sọ̀rọ̀ ó kí wọn ó láwọn mọ rírì àtìlẹ́yìn àti ìfẹ́ wọn ó sì fi wọ́n lọ́kàn balẹ̀ pé tiwọn làwọn ń rò bí nǹkan yóò ṣe lọ dáadáa nínú ẹgbẹ́ náà làwọn ń ṣànkó ẹ̀ kò sí àní-àní pé ẹnìkan ṣoṣo táwọn èèyàn ń retí láti gbọ́rọ̀ ẹ̀ ní gómìnà Nyesom Wike torí bí mímí kò ṣe na máikrófóònù náà sí Wike tóun náà sì dìde dúró láti sọ̀rọ̀ fún bí ìṣẹ́jú márùn-ún láriwo ńlá fi gbòde kan báwọn èèyàn ṣe ń pariwo Wike bẹ́ẹ̀ làwọn kan ń pàtẹ́wọ́ bíi tàwọn sọ̀pọ́tà ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó ń wòran ní pápá ìṣeré bó tilẹ̀ jẹ́ pé Wike bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà dáadáa bó ṣe ń pe PDP léraléra làwọn èrò náà ń lọgun power to the people gẹ́gẹ́ bí àṣà ẹgbẹ́ wọn àmọ́ ibi tọ́pọ̀ èèyàn fojú sí ọ̀nà kò gbábẹ́ Wike já wọn kulẹ̀ lópin ọ̀rọ̀ rẹ̀ gómìnà ìpínlẹ̀ Rivers náà ní lákọ̀ọ́kọ́ àwọn tọrọ àforíjì fún dídá táwọn dá wọn dúró fọ́pọ̀ wákàtí látòórọ̀ ó ní kí wọ́n má bínú kí nǹkan lè dáa náà ni lẹ́yìn èyí ló ní kí wọ́n lọ fọkàn balẹ̀ lórí ètò ìdìbò tó ń bọ̀ ó láwọn ti pinnu láti ṣiṣẹ́ fún gbogbo àwọn olùdíje ẹgbẹ́ náà bẹ̀rẹ̀ látòrí gómìnà sẹ́nétọ̀ aṣojúṣòfin àtàwọn ipò yòókù látòkè délẹ̀ ṣùgbọ́n kò mẹ́nuba olùdíje fúnpò ààrẹ tàbí àtìkù ó ní gbogbo ìrànlọ́wọ́ tí wọ́n nílò ni wọ́n máa rí gbà àwọn máa ṣàtìlẹ́yìn fún olùdíje àtàwọn ọmọ ẹgbẹ́ àwọn sì máa rí i dájú pé dídùn lọ́sàn-án so fún wọn onífújì àtijọ́ kan olóògbé síkírù àyìndé barista ló kọ ọ́ lórí pé kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ máa rántí ẹni tó mọ̀rọ̀ gbọ́ ó jọ pé àwọn tó mọ̀rọ̀ gbọ́ gidi pọ̀ nínú àwọn èrò ọjọ́ náà torí wíkẹ́ fẹ́rẹ̀ má ti parí ọ̀rọ̀ yìí táwọn tó mọ ìtumọ̀ ohun tó ń sọ tí ìtumọ̀ náà kò sì tẹ́ wọn lọ́rùn fi bẹ̀rẹ̀ sí í pariwo wọ́n ní àtìkù ńkọ́ tí àtìkù làwọn fẹ́ gbọ́ ìṣọ̀kan PDP làwọn fẹ́ bí kò bá sí tàwọn agbófinró àti ọ̀tẹlẹ̀múyẹ́ ni ọ̀rọ̀ náà ká àwọn géńdé kan lára tí wọ́n fi ń múra láti súnmọ́ tòsí àwọn gómìnà ọ̀hún kójú má ríbi ẹsẹ̀ lóògùn ẹ̀ kíá làwọn gómìnà ọ̀hún ti dìde pẹ̀lú àwọn alátìlẹyìn wọn àti olùgbàlejò wọn náà Bọ̀dé George àwọn ẹ̀ṣọ́ aláàbò sì ṣiṣẹ́ wọn bí iṣẹ́ tí gbogbo wọn fi ta kóró sínú ọkọ̀ dúdú tó gbé wọn wá lọkọ̀ náà bá fi rìfáàsì rìn gba géètì ọ́fíìsì Bọ̀dé George kọjá àwọn ẹ̀ṣọ́ aláàbò náà tẹ̀lé wọn ṣùgbọ́n kò sẹ́ni tó mọbi tí wọ́n tún gbà lọ bí wọ́n ṣe ń lọ làwọn èrò rẹpẹtẹ kan lẹ́nu géètì ọ̀hún àtàwọn kan tí wọ́n ń dúró lópòpónà bẹ̀rẹ̀ sí lọ́gun Àtíkù ni o Àtíkù la fẹ́ ẹ parí ìjà yín o PDP ò gbọ́dọ̀ bàjẹ́ tàtíkù la máa ṣe o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bóyá inú tó ń bí wọn sóhun tí Wike sọ ni o bóyá ọ̀rọ̀ nípa owó tí wọ́n ní wọ́n ń retí tí wọn ò sì róye pé ẹrù jábọ́ níbẹ̀ ni o kò sẹ́ni tó lè sọ pàtó ohun tó fà á táwọn kan fi bẹ̀rẹ̀ sí lẹ̀kọ̀ mọ́ àwọn kọ̀ọ̀kan lára àwọn tó tẹ̀lé àwọn gómìnà náà tí wọ́n sì fọ́ gíláàsì ọ̀kan nínú ọkọ̀ ọ̀hún wọ́n mú ẹnìkan tí wọ́n ló wà lára àwọn jàǹdùkú tó hùwà dàlúrú náà èyí sì tún fa yánpọnyánrin táwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ti ara wọn a ọ̀kan nínú àwọn ìjòyè ẹgbẹ́ PDP lẹ́nu wò èyí lohun tó sọ. orúkọ mi ni musbau aníṣẹrẹ adédèjì mo wá láti Lagos Island chairman itu e chairman body george ìpàdé nǹkan tí a kọ̀rí sí ni pé kán tó débí wọ́n ti lọ sí ibi méjì mẹ́ta tán ti lọ ṣe ìpàdé bẹ̀tọ́lá pé ibi làwa wà a gbọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́hùn-ún bẹ̀tìgbà tó ń débí ó yẹ kí àwọn Wike pẹ̀lú àwọn five governor tó wá ó yẹ kán lè bá àwọn ọmọ ẹgbẹ́ kan bá a sọ̀rọ̀ tútù pẹ̀lú ọ̀rọ̀ tó dáa kó jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ láti ẹnu wọn lórí president lórí governor la máa fi mọ̀ pé wẹ̀ à ń ra bíi wọ́n ti ṣe ìṣọ̀kan bẹ̀tọ́ báyìí ń lọ báyìí àwa ta jẹ́ grassroots láì ní problem lórí ẹ̀ ni pé nígbà tá a bá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ níbi tẹ́ ti ń bọ̀ àmọ́ bóyá ti yanjú wàhálà tó wà láàrin àgbọ̀ ká lè mọ̀ wàhálà tó dẹ̀ wà ó ṣe pé kẹ́ lè sọ́pọ́ọ̀tì president ní agbára ọlọ́run ọlọ́run adẹ̀bá gbedebẹ̀ ní ọdún tuntun tó ń bọ̀ lágúṣẹ́ àlà bẹ̀rù nǹkan tó àṣẹlẹ̀ ni pé tó bá pẹ́ bóyá sọ́pọ́ọ̀tì tó ń fún àwa náà padà gbọ́n sí i pé yà gbogbo wọn kọ wọn ti parapọ̀ wọn ti fún ní sọ́pọ́ọ̀tì ni kò bá dáa bẹ́tẹ́kọ̀ débí ẹ ṣàlàyé pé yẹ pé ní tó ṣẹlẹ̀ ni pé lágbára ọlọ́run ẹ ẹ máa sọ́pọ́ọ̀tì látòrí gọ́vnà títí lórí sínẹ́ẹ̀tì assemblies àti rẹ́psì so bá a jẹ́ ti sọ yẹn fún wa a gbọ́n pa anything lórí ọ̀rọ̀ president gbọ́dọ̀ àbí president ṣé ẹ̀ ní support president ni àbí ẹ̀ máa support president a gbọ́n kankan lórí ìyẹn ìyẹn ni nǹkan tí mo rí kó ṣẹlẹ̀. ẹ ìyẹn nìkan náà tó a ní pé ìyẹn tó wá pé méjì ni pé ó possible kó jẹ́ pé ó wà nù meeting tó ti ṣe lọ́hùn mi ò mọ̀ bẹ̀tì gẹ́gẹ́ tí bàbá ṣe ṣe bẹ́ẹ̀ ni pé bàbá ló pe ìpàdé yìí ó lè jẹ́ pé bàbá wò pé ẹ pé gbogbo àwọn ọmọ tóun dá dúró síbí àwọn ìyá oníyà bàbá oníyà wọ́n wá bá wọn sọ̀rọ̀ wọ́n ṣe débi ó pọ́sibù pé pé jàǹdọ̀ pẹ̀lú àwọn former governor governor tó wáyé wọ́n lè ti sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń bọ̀ kan tó débi ṣe mọ̀ pé gbogbo nǹkan láyè ìyá máa ń fi sọ́wọ́ ọlọ́run ni ọlọ́run á gbà fún wa ọlọ́run ọba la máa fi gbogbo nǹkan lé lọ́wọ́ bẹ̀tà mọ̀ pé ó bá pẹ́ ó bá yá ìlú gan náà mọ̀ ìpéwẹ̀ pé àwọn wà ní one chance tó ti yé tó ta bá wo bí gbogbo nǹkan ṣe ń lọ nowadays ní nàìjíríà gbogbo nǹkan ló le ọlọ́mọ àìkó lè mọ́ wa ló ti yé bẹ́ẹ̀ nígbà tí àwọn ẹ̀yìn àgbàlagbà náà ló ní tí ó bá tásìkò àti ṣu fúrálà tó tán bá wo bí nǹkan ṣe ń lọ lù àwọn náà ṣe kéne wọn á dìde wọn á dìbò tíbi tó bá tọ́ àti ibi tó bá yẹ. níbi tọ́rọ̀ dé yìí ohun tó fojú hàn ni pé ẹ̀kọ́ kò tí ì ṣojú mímu nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP pàápàá láàrin àwọn àgbààgbà ẹgbẹ́ náà lókè pẹ̀lú báwọn gómìnà márùn-ún tínú ń bí àtàwọn alátìlẹyìn wọn kò ṣe tí ì yí ìpinnu wọn padà títí di bá a ṣe ń sọ yìí àrọ̀ ni ò wálé oníkòyí ò sinmi ogun lọ̀rọ̀ náà dà láàrin wọn bẹ́ẹ̀ sì lọ́kàn àwọn ọmọ ẹgbẹ́ kò balẹ̀ wọ́n ní àìrìnpọ̀ ló ń jẹ ọmọ ejò níyà àmọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ PDP àtàwọn àgbààgbà míì ló sì ń sọ̀rọ̀ ìdánilójú pé àgò ló máa dé adìyẹ lọ́gbọ́lọ́gbọ́ yìí gbẹ̀yìn àti pé oòrùn tó wà lókè yìí wọ́n ló táṣọ ságbẹ́ Faith Adébọlá ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.